بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد وأتي أوان لي تي أنبو ètò àdínú nàṣíhà mo wà ní akíkàbọ̀ sí àwọn tí a ń gbọ́ra wa kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọ̀rọ̀ tí a ń bá lọ orí rẹ̀ náà ni a máa bá nìṣó òun náà ni ọ̀rọ̀ nípa ìṣe mawulid ìṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam tí ó káàkiri gbogbo ìlú kan so a níjẹ̀jọ́ pé kíní yìí kì í ṣe ara ẹ̀sìn ti àwa mùsùlùmí bóyá ni pé nǹkan tí ó wérí ó rárí wọnú islam ní lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́rin ọdún ẹni four hundred years so àwọn ustaz wa ibrahim dasuki àwọn ni wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa so kí wọ́n sálámà sí ara lé so kán sì máa bá àlàyé níbi tí wọ́n bá dé ní ìjọ ìjọ. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ipe asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ láti ìjẹ́ ẹjọ́ nípa ìmáṣe ayẹyẹ ọjọ́ bíi anabi sallallahu alayhi wa sallam a ti ṣe àlàyé fúnra wa ipe ìmáṣe ọjọ́ bíi anabi yìí ipe àdádálẹ̀ ni nínú ẹ̀sìn wa tó yẹ pé a rí ẹ̀rí fún nínú alukur'an ààrí ẹ̀rí fún wọn nínú súnà nàbí sallallahu alayhi wa sallam ààrí ẹ̀rí fún wọn nínú ṣe àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn títí fi dé ọgọ́rùn-ún mẹ́rin ọdún lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe hijira so ohun tó bá ti rí báyìí nínú ẹ̀sìn àdádálẹ̀ ni wọ́n máa ń pè téèyàn gbọ́dọ̀ débẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ tiẹ̀ rí bí ìgbà tó gbá wọn ṣe àjọ̀dún kan ẹ̀ẹ́bẹ̀ náà lásàlàyé fúnra pé ọdún tá a ní méjì náà ni ànábì sì ti kílà rẹ̀ fún wa gbogbo àná láti rí i pé ọdún méjì yìí kèé sí apẹnú bẹ́ẹ̀ gbogbo àná lájọ máa ń ṣe lásìkò kankan kò sí pé ẹnìkan ó ní tèmi nígbà yìí tèmi nígbà báyìí so inú tá a fi mọ̀ náà pé kò sí inú ẹ̀sìn nìyẹn àmọ́ inú nǹkan tí ọmọ wa ń sọ fún wa ipe ọdún àjọ̀dún ọdún ànábì tá à ń ṣe yìí ọjọ́ bí ànábì tá à ń ṣe yìí ipe àáfin pa ànábì lé ni ipe eléyìí o ipe à ń ṣe ta'ziman lin nabi pé a fi ń gbé ànábì tóbi ni a sì fi ń pín ànábì lé ni sallallahu alayhi wa sallam so àfàwà sheikh Salih al-Fawzan hafizahullah wọ́n ṣàlàyé fún wa nínú ọ̀kanú àwọn tíra wọn ipe ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ipe ọ̀rọ̀ tí a bá wòye sí dáadáa tá a rí pé ọ̀rọ̀ tó fúyẹ́ ni nítorí pé tí a bá ní a fẹ́ pa ànábì lé sallallahu alaihi wasallam tí a bá ní a fẹ́ gbé ànábì tóbi a fẹ́ yé ànábì sí so àfa wa sọ fún wa pé innama ta'dhimuhu bi ta'atihi wa imtisali amrihi wa ijtinabi nahyihi wa mahabbatihi pé tá a bá mọ̀ kó a fẹ́ pa ànábì lé lóòótọ́ a sì fẹ́ bàbàrà ànábì a sì fẹ́ mọ ìyá nábì in tá a fi mọ bàbá rẹ̀ náà ni pé ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam hmm. àṣẹ tánábì bá pa wá ká máa tẹ̀lé in tánábì ní ká jìnà sí ká jìnà sí ká sì máa nífẹ̀ẹ́ rẹ̀ hmm. kì í ṣe pé ìfẹ́ ànábì ìta ti wá fi hàn pé afẹ́gbẹ́ ànábì tóbi òun náà ni ká wá dá ní tánábì ò ṣe lẹ́sìn kalẹ̀ hmm. so eléyìí gan nísìnyí à ń bú ànábì ni ìta àbùkù ànábì ni ìpè ní tánábì ò mọ̀ lẹ́sìn tí ò ṣe kánábì ò tó kú káwa wà láàmú so eléyìí ní ìsibáyìí à ń tàbùkù rẹ̀ ní tọ́wá ikú abala ń gbé tóbi lóòótọ́ ni yíò sínú tí wọ́n fi ń gbé ànábì tóbi so àfa wa sàlàyé fún wa pé ọ̀kan nínú àwọn ará Quraysh tí wọ́n ń pè ní Urwat ibn Mas'ud ó sọ fáwọn Quraysh njọ́ kan ó lóun ti ń dọ́dọ̀ àwọn lọ́ba lọ́ba káàkiri ó ní òun dé ọ̀dọ̀ Kisra òun dọ́dọ̀ Qaisar kọ́dọ̀ òun dọ́dọ̀ Najashi hmm. òun sì rí bí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń tẹ̀lé wọn bí wọ́n ṣe máa ń pọ́n wọn bí wọ́n ṣe máa ń pàlẹ́ sàpọ́nlé wọn ó lóun ò rí ẹnìkan tó sàpọ́nlé ànábì sallallahu alaihi wasallam tó àwọn sàhábà rẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe àpọ́nlé ànábì débi pé oníkọ́lá tá bá ń sọ̀rọ̀ báyìí ohun èga lérí ohun ànábì hmm. oníkọ́lá àwọn èlé síjú ànábì lẹ́mẹ̀wá kan wá tẹjú ànábì báyìí hmm. látara pé kí n látara pé wọ́n pọ́n ànábì lé látara pé ó wá ní ó tún wá sọ̀rọ̀ kan gbẹ̀yìn rẹ̀ pé tánàbí bá ti wá pàṣẹ ẹ̀sìn báwo ni ṣe hmm. wọ́n tẹ̀ láti ẹ̀wọ̀n lọ́nu tó gba àwọn táwa wì ní sinmi ṣe fẹ́ràn ànábì tó tẹ́nìkan nu wọ́ ò lè sọ yìí pé a fẹ́ràn ànábì jù wọn lọ hmm. àwọn sàbẹ̀ yìí so ìfẹ́ ànábì yẹn kò wá bá wọn débi pé kàn ṣe ọjọ́ bí ànábì hmm. so ó túmọ̀ yìí pé ìgbé ànábì tóbi àti ìṣe àpọ́nlé fún ànábì sallallahu alaihi wasallam kò sí nínú pé ni ká ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì káwa la da alẹ̀ sínú ẹ̀sìn nínú nǹkan tí wọ́n máa ń sọ fún wa pé tẹ ní òsínú ẹ̀sìn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń ṣe é tẹ́bá dé ìlú mi wọ́n ń ṣe tẹ́bá dé ilé báyìí wọ́n ṣe kọ́là nílùú gan wọ́n tún declare holiday fún un mm, ẹ wá ó fọ́nká gbogbo yẹn níṣẹ́ wá ní òsínú ẹ̀sìn á sọ pé kí nǹkan ó fọ́nká káwọn yóò pọ̀ lérí nǹkan kò mm. túmọ̀ pé nǹkan òun lálàáfíà so ìpìlẹ̀ nǹkan yẹn òun lákọ̀ọ́kọ́ lọ lè wá àìmọye nǹkan míì tó fọ́nká tí o gbé nǹkan tí o dáa ni níṣẹ́ ká máa jẹ rìbá níṣẹ́ ò fọ́n ká ni wo ni wo ti jẹ rìbá báńkì wo ni wo ti gba rìbá mm. gbogbo eléyìí níṣẹ́ wáyé sáwà ní nítorí pé ti fọ́n ká táwa sọ di ẹ̀tọ́ fúnra àbí zina àbí zina ṣe pọ́n káàní tó di méjì wá sọ láwùjọ wa nísìn hmm. ṣe pé kálukú ń ṣe zina káàkiri wọ́n ń wọ aṣọ ọ̀ranù káàkiri hmm. káwa nígbà tó ti fọ́n ká nígbà táwọn èèyàn ti pọ̀ tán ṣe tọ̀ ó ti dẹ̀tọ́ náà nù so kí nǹkan ó fọ́n ká káwọn èèyàn ó pọ̀ òun kọ́ ni a máa fi mọ̀ Allah subhanahu wa ta'ala sọ fún Suratul An'am aya one hundred and sixteen a'udhu billahi minash shaitanir rajim wa in tuti' akthara man fil ard ipe ìrẹ́ ànábì tó bá tẹ̀ lọ́gọ̀rin yàn tí àwọn tí ń bẹ̀lẹ̀ rílẹ̀ yudilluka an sabilillah wọ́n wulẹ̀ sọ́nù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala mm. tó bá ti fi pípọ̀ ni wọ́n fi ń wo ẹ̀sìn rẹ̀ tó bá ti pọ̀ sí ni tọ̀ ó padà ṣèkínni ó padà níjáde kó nínú ẹ̀sìn Islam ni mm. wọ́n fi pípọ̀ wò fi tó bá lẹ́yìn látọ̀dà nábì sallallahu alaihi wasallam òun náà ni ntí èyí ó fi wò mm. látara àdé eléyìí láàfin di pé àwọn afẹ́sìn gbogbo wọn ni wọ́n ń takò àwọn tó ẹ lérò mọ́mù ṣáfì ẹ lérò mọ́mù abu hanifa kọ́ ẹ lérò mọ́mù ahmed nípa maulid nítorí pé kí ni kò tẹ̀ tó bá àwọn yìí náà láyé hmm. wọ́n ti lọ tán kó tó di pé wọ́n gbé gbogbo irú nǹkan báyìí wá àmọ́ àwọn tí wọ́n tún wá lẹ́yìn wọn tí wọ́n tẹ̀lé mọ́sàbí wọn táwọn náà dé àwọn náà ń ṣàlàyé pé eléyìí o kò sí inú ẹ̀sìn islam hmm. ṣùgbọ́n láti wá rí i a pariwo ní pé àwa west africa mọ́sàbí tá à ń tẹ̀lé òní mọ́sàbí mọ́ malik malikiya làwa hmm. àwọn malikiya tá à ń wí gan àwọn tó jẹ́ àwọn tán wálẹ̀ ìmọ̀ malik gbogbo náà wọ́n sọ ọ́nù tíra wọn gẹ́gẹ́ bí ibn al-hajj ibi tíra wọn al-madkhal pé wọ́n ní eléyìí ní ti àdádálẹ̀ ni ìpè kọ́dà kí èèyàn mọ́ ṣe bàjẹ́ ń bẹ̀ ẹlòmíì mọ́ sọ fún wa pé àwọn èèmù tí bímọ lídì àwọn èrúkọ̀ mọ́kùnrin obìnrin èrúkọ̀ mọ́kùnrin kọ́dà gbowó ń bẹ̀ kọ́dà ṣe kínní kan gbogbo owó wa ti wù kó o ṣe mm. ìpìlẹ̀ ń gangan náà ni ò dáa bóòlù tó fẹ́ fọ̀gbẹ́ wọn máa ń fọ̀gbẹ́ ni àbí wọ́n fọ̀tọ̀ so gbogbo olú eléyìí níta àti ní nǹkan ò da láti ìpìlẹ̀ o tún wá ní ìwò gbowó lọ́wọ́ yẹn tó bá tún gbowó lọ́wọ́ yẹn tó tún mu tí ń bẹ àlékún ẹ̀sẹ̀ nù o tún fi nǹkan míì kún un nù so mm. àìṣe gbogbo yìí náà kò dáa náà ni nínú mm. ẹ̀sìn mm. so eléyìí nínú àwọn nǹkan tó ti máa wí náà nìyẹn inú tí wọ́n ti máa wí òun náà ni pé inna fi iqamati al-mawlid ihya'an li dhikra nabi sallallahu alayhi wa sallam ipe àwọn fi ń ye ìrántí ànábì ni àwọn fi mawlid àwọn fi ń ye ìrántí ànábì ni àfa sọ pé ìrántí ànábì sallallahu alaihi wasallam ìjọjúmọ́ ni mùsùlùmí máa ń yẹ ìrántí ànábì alákùn hmm. ìjọ wo ló wà láyé ìtò nídàkọ̀ ànábì sallallahu alaihi wasallam ìjọ wo ló sàrọ̀lá tó ní sí ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ìjọ wo ló pè irun tó nídàkọ̀ ànábì ìjọ ló ṣe ìkọ́mọ̀ tó ní dàkọ̀ ànábì ìjọ ló ṣe tashahhud tó ṣe àtàhíyàtù lillah níbi irun tó nídàkọ̀ ànábì sallallahu alaihi wasallam so gbogbo eléyìí gbogbo ìgbà nígbà tí èèyàn bá ti ń ṣe hmm. so ìta à ń pè ní pé èèyàn rè gbogbo yàtọ̀ owó tá à ń ṣe inú ẹ̀sìn gbogbo dáadáa tá à ń ṣe àti tá à ń jìnà sí láìda gbogbo eléyìí òun náà ni àwọn nǹkan tí èèyàn máa fi ń ye ìrántí ànábì mùsùlùmí ìgbésí ayé rẹ̀ ó so má nàbì ni títí tí ó fi kú mm. tó bá fẹ́ sùn ó sàn àrántí pé ànábì ni ó sàkárù báyìí tó bá fẹ́ tó bá yí ó rántí pé ànábì ni ó ṣe nǹkan báyìí mm. níwọ̀ tó bá ń ṣe tó bá ń mm. tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam àbẹ́ni tí ò bá kírun ló kù àbẹ́ni tí ò bá tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam ló so eléyìí ò ní di ọdún kẹ́ wá mú ọdún kan ní ti pé ọdún yìí àwọn àwọn àfi ṣàlàyé nípa ànábì ọdún yìí ò láàmú fi yẹ ìrántí ànábì sallallahu alaihi wasallam so eléyìí àlàyé nù lórí àwọn tí wọ́n tún sọ fún wa pé àwọn fi ń yẹ ìrántí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú nǹkan tí wọ́n máa ń wí fún wa ipe ìṣe ọjọ́ òbí ànábì yìí ipe àwọn fi ń fi ìfẹ́ ànábì hàn ni àwọn tí wọ́n ń ta kọ́mọ́lídì wọn wá lùsùn náà wọn ò nífẹ̀ẹ́ ànábì ni ẹ má dá wọn lóhùn so a sọ fún wọn ipe Ah, so nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ju aisha lọ mm, mm. so nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ju abubakar lọ mm. so nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ju umar lọ onífẹ̀ẹ́ ju usman lọ onífẹ̀ẹ́ ju ali lọ onífẹ̀ẹ́ ju gbogbo àwọn tán wáyé lọ́gọ́rùn ọdún àkọ́kọ́ lọ ọgọ́rùn ọdún ẹ̀kejì ọgọ́rùn ọdún ẹ̀kẹta so nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ju gbogbo àwọn eléyìí lọ kí wá lóde táwọn eléyìí wọn ò rí pé màwùlídìí wà nú ẹ̀sìn tí wọn ò ṣe ma ìbádà ju tiwọn lọ ni àbí sallallahu alaihi wasallam gan tí wọ́n rán sí wa wa ó gbàgbé kinní kan tó jẹ́sìn tí nítorí àbí fi lọ so gbogbo eléyìí nísìnyí kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpè á ah, nítorí pé a nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam mm. òun náà làá fi ń ṣe léyìí nítorí pé níta àmà fi mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn mm. òun náà ni pé kéèyàn máa ṣe kíni kéèyàn máa tẹ̀lé èèyàn so anabi sallallahu alayhi wa sallam sunna rẹ̀ òun ló máa gbìyànjú láti máa tẹ̀lé ntọ́mọ́lá anabi bámasílá anabi rí ẹ wọ́n ní sàwọn alùsùnà jama'a hmm. ẹ rí wọn ó dànù gbà sí ẹ rí sókòtò wọn kò ní kọjá kókósẹ̀ tó hmm. tẹ́ bá lọ wádìí inú sunna anabi sallallahu alayhi wa sallam tẹ́ bá lọ wádìí inú àwọn tíra hadith ẹ rí pé àlàyé tán ṣe fún wa pé bá anabi ṣe rí nu hmm. irungba anabi irungba anabi ṣe pọnu anabi kì í fánu gbọ̀n àwọn sàbẹ̀ anabi ìwọ̀n ọ̀yẹ́ sokoto wọn yé kọjá kókósẹ̀ Umar ibn al-Khattab nígbà tó wà ní ibi títí ń jẹ́ ìrora nígbà tí wọ́n sá lọ́gbẹ́ tí ń kú lọ ó sì tún lẹ́nìkan ní sokoto rẹ̀ kọjá kókósẹ̀ báyìí ó sì tún sọ fún pé ah, ẹ sọ fún kó fa sokoto rẹ̀ sókè gbogbo eléyìí àwọn táwọn sọ pé ah, mo fẹ́ràn ànẹ́bí ní fi ń ṣe bíi tànẹ́bì gbogbo eléyìí nísìnyí làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń ṣe mọ́lídì ni wọ́n ń takò tábà hmm. tí ẹni tí sòkòtò rẹ̀ tí ó dókè wàhálà ó ti di tẹ́rọ̀ àbí ó ti di terrorist ẹni tábà tí ẹni tó nírun gbọ̀n ó ti di nǹkan míì so ẹ̀yìn wàá pera ẹ̀ láfa yóò wàá fanú gbọ̀n yóò máa wá dẹ́gbẹ́rín bí obìnrin hmm. so òun náà lẹ́wàá bá mi mọ́lídì òun náà hmm. ní tó fi lóun ṣe ayẹyẹ òun kìí ṣe pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam hmm. òun ní bẹ̀rẹ̀ kan rẹ̀ hmm. wọn náà nìkan náà àwọn akọrin sọ pé law kana hubbuka sadiqan la ata'tahu hmm. tó yẹ pé ìfẹ́ tó ń pàfẹ́ mọ́ra rẹ̀ òun ìpè á ah, mo nífẹ̀ẹ́ ànábì mo nífẹ̀ẹ́ ànábì tó wá ṣe pé ìfẹ́ òdodo ni lóòótọ́ ìntàfimọ̀ ni pé ó máa tẹ̀lé ànábì ni la ata'tahu ààrí pé ó máa tẹ̀lé ni. ó máa ṣe bí tiẹ̀. ó máa ṣe bí tànẹ́bì níbi ìrìnsí rẹ níbi ìsọ̀rọ̀ rẹ níbi ìjọsìn fún rẹ gbogbo tànẹ́bì bá ti gbé kalẹ̀ tànẹ́bì ò ṣe ìwọ náà sá fún pé ah, ẹni tí mo fẹ́ ò ṣe wọn hmm. táwọn ìgbà anya a ṣe ó ní ah, ẹni tí mo fẹ́ràn ń ṣe hmm, hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí àwọn èèyàn ń ṣe nǹkan láwùjọ wa lónìí wọ́n ní nítorí talẹ̀ fi ṣe wọ́n ní nítorí akọrin kan ni wọ́n ní nítorí talẹ̀ fi ṣe wọ́n ní nítorí eléré kan ni nítorí pé wọ́n fẹ́ràn àwọn yìí náà fi ṣe bẹ́ẹ̀ ẹlòmíì irun ń fa sókè kò ní dé kò ní dé ó gbé sí bá wádìí nísìnyí ẹ bá lọ wádìí ẹ padà kan pé bóyá kí ló dé táwa táwa pera ní mùsùlùmí tá a la fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam táwa wa máa kọ́ bí anabi sallallahu alayhi wa sallam níbi ìgbésí ayé wa níbi ẹ̀sìn wa tó jẹ́ pé àwọn tó máa tó wá ń gbìyànjú rẹ̀ àwọn láàmà wá takò àwọn láàmà wá lé wọn káàkiri àwọn ni wọ́n dọ̀tá wa àwọn làní fẹ́ kí wọ́n sọ̀rọ̀ àwọn láàmà gbé àwọn èèyàn dìde lérí wọn lérí pé ah irọ́ ni wọ́n ń ṣe àmọ́ parọ́ àtùmọ̀ wá dáadáa parọ́ mọ́ wọn láwùjọ gbogbo eléyìí aburú ńlá ni tó yẹ ká jìnnà sí ní àwùjọ wa nítorí pé innal muhibba liman yuhibbu mutiya nítorí pé ẹni tó máa ń kílèmù kóun fẹ́ràn èèyàn lóòótọ́ ìmọ̀ tẹ̀lé ẹni tó fẹ́ràn ni. Hmm. so eléyìí nínú àwọn ìrújú yàrá tí wọ́n rò pé ẹ̀rí ni tán rò pé téèyàn lè dìrọ̀ mọ́ ni táàfin àmọ́ sọ pé ah ká máa ṣe mólídì ànábì sallallahu alayhi wa sallam so eléyìí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Hmm. so níparí inú tí wọ́n tún máa ń sọ òun náà ni pé opportunity ni láti fi ṣe hmm. fáwọn èèyàn opportunity ni láti fi máa ka àyànníyà fáwọn èèyàn táwọn yóò so tó bá fẹ́ sọ nípa gbèsè ayé ànábì sọ̀rọ̀ láwọn ẹ̀sán ẹ̀ka lọ́dún ah, náà làwọn yóò ti wá ànábì ah, ah, so ó sọ fáwọn èèyàn gbogbo gba ni ọmọ rẹ ló ń gbogbo gba ló mọ̀ fi kọ́ pé mm. bánábì ṣe ní ni ṣe ní mm. bọ́bí bánábì ṣe ní àmà ṣe ànábì ní àmà ṣe báyìí lẹ́ni mm. tó ló ń jẹ jíjẹun ó ṣe ọdún ọjọ́ tó bá ti wá jẹ lọ́dún ìwọ́n ó tún jẹ tí ọdún ti ń bọ̀ wá tó bá mọ̀ kó bá fẹ́ sànú àwọn èèyàn wọn ò ní sànú èèyàn nú ẹ̀sìn ẹ̀sìn bá èèyàn tó mọ̀ pé ó wà nítorí pé ẹ̀ ń fún àwọn èèyàn lóúnjẹ ń bẹ̀ sòkòtà ẹni tó ní ọmọ fún èèyàn lóúnjẹ àmọ́ kì í ṣe mọ́lídì ló wà fi torí rẹ̀ tó wà fi dá àdálẹ̀ nu ẹ̀sìn nítorí pé ó fẹ́ fún èèyàn lóúnjẹ abáṣe ìwò láwùjọ wa gan á rí i pé àwọn èèyàn gan fún fún èèyàn lóúnjẹ gan kọ́ ni pírọ́blẹ̀mù wọn bẹ́ẹ̀ ni pé àwọn gan wọ́n fẹ́ kó jọ ni wọ́n wá tí wọ́n fi owó wọ́n ni tí wọ́n fowó ṣe ni wọ́n fẹ́ fi gbọ́ bùkátà ti ara wọn ni so látàdé òun náà ni pé sunna anabi sallallahu alayhi wa sallam ni ipe àkàṣe maulid na wallahu ala. ọlọ́wọ́ bá fi ìṣọ́ so sọ àwọn ustaz wa ibrahim dasuki badmus sọlọ́wọ́ bá fi ìṣọ́ rẹ̀ sọ yín torí pé òdodo láńlá tí etí ò fẹ́ gbọ́ náà ni ẹ̀ ń jù kalẹ̀ yìí sọlọ́wọ́ kó bá fi ìṣọ́ rẹ̀ sọ yín. àwọn táwa fẹ́ pe àwọn ustaz wa ẹ pè wọ́n sí orí zero eight one forty five ninety five fifty eight thirty nine. 081 45 95 58 39 nọ́mbà àwọn ìsáàzù wa dàsókè nìyẹn àwọn tá a bá fẹ́ pè sí àdéhùn náà sí ha gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé níjẹ̀jọ́ pé a ní bùkátà sí ìrànwọ́ àwọn tí ó bá ṣe onígbàwó ètò yìí a lè pè sí 0810 33 51 54 9 0810 33 51 54 9 abdulfatah salomi àtàwọn ustaz wa ibrahim dasuki ni à ń sọ pé asalaamu wa rahmatulahi wa barakatuhu.